أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنسى قيف الله وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo wa lóbìnrin lọ́mọdé wa ونيت عند ركعتا اصول رمضان 1447 أم بعد تفسير ولا مركز ومركز عمر بن الخطاب الكلام قبل ما سورة عن كلام سورة الكهف آية تدبير أمامي آية كنتوان وكذلك آثرنا عليهم ليعلموا أن وعد الله حقا أعوذ بالله من الشيطان الرجيم وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا الله سبحانه وتعالى رؤية فوالك وما الكافر

àdéhùn ọlọ́ọ̀lá kó wọ́n ju àdìdè tí àwọn èèyàn gbé ẹ̀pá rẹ̀ àwọn kan wọ́n sùn for three hundred and nine years yìí ní àwọn tí wọ́n ka òǹkà ti oṣù oṣù ojú ọ̀run ọjọ́ three hundred and nine years àwọn tí wọ́n ka ti oòrùn sólà ọjọ́ three hundred years ọlọ́ọ̀lá subhanahu wa ta'ala kadhalika àṣàrùnà àlẹ́yìn bẹ́ẹ̀ láti àwọn èèyàn rí wọn ní àlẹ́mù káwọn tí wọ́n gbìyàn tí wọ́n dá òsìpá ìsámà bẹ̀rẹ̀ kó lè bá àmà annáwà àdàlá àkọlù ìtọ́ àdéwọlọ́ ọba kún òdìwà dìde òdodo níbá òdodo níbá tí kò sí èmi níbẹ̀ wà anna sáà àtàlá ráìdà sí ìhà alkiyama gbọ́ wa kò sí èmi níbẹ̀ alkiyama kò ìrìn tẹnazà ó na bẹ́ẹ̀ na ọmọ amúrahùn ń lọ bẹ̀rẹ̀ sí ṣe fanfà láàrin ara wọn nípa pé àwọn kan sọ pé àwọn dúró di wà dìde àwọn kan lókún onídìí wà dìde kí ló ṣẹlẹ̀ ọlọ́run àti ìrìn pé ọlọ́run di wà dìde lẹ́yìn tírí ọ̀rà lẹ́yìn ọlọ́run jẹ́ àwọn kan dìde yìí fọ̀kárọ̀ nínú àlẹ́ yìí mú gbọmù yá ànàmà ní kẹ́sì ni pé àwọn olè ìwé sí ìlàsán ẹjá kọlùlé قال الذين غلبوا على أمرهم أتوا وبري وأنهم فعلوا فعلوا أتوا وبري نتخذن عليهم مسجدا أقبلت أقبلت لوري تعريم أبين كتوما تنبع سوكل أولي والبقبوا قلت دي egun wọn ti ọdíra ọdíra eléyìí mẹ́fà tí a nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam tó bí sọ fún wa pé لأن النبي صلى الله عليه وسلم قال لعن الله يهود والنسارى قل لعن ويهودي على النسارى اتخذوا قبور أنبيائهم وصالحهم مسجدا مساجد ومن ساري النبي الله وبعوان أبي أما يميري وصد ماسي لو فلقي أعدل السيو كل المناسي من مكلاسي لا تنكيو ماسي وقوة تدين وهو كيكو ṣẹ́gbẹ́ sàárì tí wọ́n wá ń bẹ̀ kó tóbi máa ṣe wá bẹ̀ owó mọ́tíráṣí ẹ̀yìn obìnrin àmìlì náà sọ fún wa káwọn mọ́kù máa ṣe orí sàárì òun máa yàrá dáàlì lọ́fàá ní Madina àìrí pé ẹgbẹ́ ní sàárì àti Islam wà kébìlẹ̀ ní máa ṣe ní alúmọ̀ ẹgbẹ́ máa ṣe náírà ẹgbẹ́ lọ́wà ó di wà ọlọ́mọdé àfọlẹ́yẹ wa náà سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعزتهم ما يعلمهم إلا قليل فلا تمال فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا الله سبحانه وتعالى عز وجل àwọn èèyàn ń gbìyàn gbá àwọn mélòó ni àwọn mélòó ni fẹ̀yẹ̀kù lóòna sàlẹ́sà àwọn kan ní àwọn mẹ́ta náà kọlbù rabi kọlbù ajé àwọn olóṣù kẹrin wọn jẹ́ pé àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀bá mẹ́rin náà ni àwọn mẹ́ta gan làwọn سادسهم قلبهم أجاملوا كيفاوا lọ́lẹ̀ radmond belgrade àwọn ilé ìwọ́kẹ̀ ń sọkọ̀ sínú gbóyìn ó gà rí gbóyìn igbó gbọ́dọ̀ rí báyìí kó sì jọba ẹ̀kọ́ mọ́ sí ẹ̀rán mẹ́ta pa wọn ò rẹ́rẹ́ tó dájẹ́ tí wọ́n kàn sọkọ̀ sínú gbóyìn gbogbo àwọn tó sọ pé mẹ́ta ni wọ́n kàn àwùjọ ni àwọn tó sọ pé márùn ni wọ́n àjàrú ẹ̀sẹ̀ wọn wọ́n yẹ kó lọ sábọ̀ àwọn kọlọ́gbá mùsàmínú olùkọlùbù ajáwọ̀ lóṣù kẹjọ ọlọ́ni gbẹ̀yẹ ọlọ́wọ̀ sọ pé rẹ́gbẹ̀ ògbèkè àwọn fáàlì àwọn méjì ni wọ́n lò tó ó di ó sọ pé kóòlù sọ fún wa rọ́bì alùbí ìgbàtì ọlọ́ọba náà tí ò pé àwọn méjì yẹn ní rẹ́gbẹ̀ ògbèkè olómọye wọn olómọye wọn máa yà alẹ́mùhùn ìlọ kọ̀lé kò sẹ́ni tó máa yé wọn àfàwòyẹ díẹ̀ أو يدي عبد الله بن عباس ودي عدد من القليل عبد الله بن عباس وهو بايك دو عنا ودي ثم وتنجي ودي ما يعلمهم إلا قليل ولا يماري فيه إلا مراء وسيمت لهم سيسان قالوا يا أبي أمر يقول يبدي في أرضوان بنت ظاهرة ظهر ولا تستفتي فيهم من أم أعداء

لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا الله عن كده النبي محمد صلى الله عليه وسلم ولا تقولن لشيء إني فاعل ذلك بدا لا إله ما سبب مع السنتباه ولا لا سبب إلا أن يشاء الله أزول كتب بفك قصة إن شاء الله ثم الكتب بفك الله دور وكل ربك ما سمت ولو إذا نسيت فضبت بلاك إن شاء الله صباح يوسف يدفع آه، رجل مزلتك إن شاء الله قل عسى أن يهديني ربي في أساب بالله بن عباس رضي الله عنه حبر وأمة ويقول لنا دجل الله بعد يكفي من منا ثم إن شاء الله إذا نسيت ما بعد يكون فقلت أكتبات رتي àwọn àfáàn tó bá ti bẹ́ẹ̀ ṣègbè kẹtù wá bí ẹni bí òpùsùnlẹ̀ kò bá àtẹ̀yẹ ọdún kan gbára ti pé insha Allah kan bá insha Allah ọdún mi gbọ́dọ̀ pé insha Allah ó dé wa ọlọ́wọ́ ọba mọ́tò àti àbúrò àti àyìn àti mọ́tò bẹ́ẹ̀ pẹ̀lú ọgbọ́lọ́gbọ́ ọlọ́ọ̀ba mọ́tò mẹ́nà the akrab min ada rashada ilé ni ó fi mẹ́nà tí ó ṣe déédéé jùlọ ó dé wa kódà bẹ́ẹ̀ kùtọ́ lọ́rọ̀ fẹ́ ṣe ẹ wo ọ̀rọ̀ tí Abdullahi bin Abbas radiyallahu anhu sọ بقى نبي ونبي سليمان عليه الصلاة والسلام أو أنه كما ثبت في صحيحين عن أبي هريرة رضي الله عنه هو لكن أبي هريرة رضي الله عنه هو نصبه بقالة مسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال النبي النبي النبي محمد صلى الله عليه وسلم قال سليمان ابن داود عليه السلام سليمان أما كان نبي الله بان جي الله بان دبار داود نبي الله بان جي الله بان توا في إنه إسرائيلية توا في أمون يتجاب سجو بجاك تما با أما خل أما خل ويا جماعة يا وتوكو ما وصل الدرجة وان آه kí ló ń ṣe ní bí máa ní kájá lọ sí tírù kẹ́ máa gbú olórí sí ẹ̀yẹ́ lọ. a máa súnmọ́ àwọn ìyàwó mi lónìí ní ọ̀dà lé omi máa súnmọ́ gbọ́n ìyàwó mi gbogbo wọn ti bí ọmọkùnrin ọmọkùnrin gbogbo wọn máa jà sọ wọn di sójà sí ńláńlá pẹ̀lú ọjọ́ ìgbà ayé mami ọ̀yá kò sí bẹ́ẹ̀ máa ṣe ìsìnlẹ̀sìnlẹ̀ káàkiri lọ́gbà ọmọ mi ni alẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ pé nàbí ilẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé insha Allah bẹ̀rẹ̀ gbogbo ìyàwó ìwà lórí òkú àbúkọ̀ yẹn kò sọ pé insha Allah kò sọ pé insha Allah náà àpárò èyí ó jẹ́ súnmọ́ ìyàwó yẹn ló tó wọ́n ti pàtó yẹn ó súnmọ́ ìyàwó yẹn ló fi fẹ́ já kọjú àwọn ìyàwó ìjọba àwọn màláì àwọn àfáàní àpẹẹlú gba àwọn nǹkan yìí báyìí àwọn nǹkan yìí báyìí tí wọ́n sẹ́ńpẹ́ níbi Suleiman sọ pé insha Allah gbogbo àwọn ìyàwó yẹn bá bí yìí sọ àwọn bó tí gbogbo àwọn ìyàwó yẹn tó ẹ̀yọ̀kẹ́ pé lólóyún gbogbo olóṣèlú lórúkọ yẹn àbẹ́yọ̀kẹ́ pé lólóyún wọn ẹ̀rọ ẹ̀ka ẹ̀ka tó lóyún mọ́tò ọdún àwọn tó di dábọ̀ ọmọ sébù lómi ẹ̀kọ́ nǹkan méje lọ́rọ̀ àpọ̀rọ̀ رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لم يقل مفينتي من الأول لو قال إن شاء الله تقول تقول إن شاء الله جنان تقول بلا إسلام إن شاء الله جنان لم يأنف وكان ذلك العجب والله يسيب جنبه بكاتا الوقت بيا gbọ́n ìyàwó ìyàn ọba lórí gbogbo wa níbi àwọn ọkùnrin sójà ó di ilé ìfi ọ̀làkátẹ́lú fi sabilillahi tó sáánà àjùmáà gbogbo ọba ìjẹ sójà lójú àǹtọ́ romans ẹwà ní ẹ̀tọ́ dáa àmọ́ àìsí agbára ọlọ́ọ̀ba ilé mi òbíà ọlọ́ọ̀ba àti àwọn olùwé àrẹ tó bẹ́ẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ nǹkan bá bẹ́ẹ̀ ṣe ní òsì kò sẹ́ni ọrụ láìsí ọmọ ọlọ́ọ̀ba o ti àmọ́ pé النبي محمد صلى الله عليه وسلم وأن لو قال إن شاء الله فأتبع يقول إن شاء الله مع أسماء ويعود بالنسبة بما سجاد gbogbo ọba ní nínú dáadáa wọn alẹ́ bímọ dáadáa ọba bí àwọn sójà sí àmọ́kọ̀ sọ pé ìṣe àlọ́ ọ̀wá tẹ́ntó lórí náà ìyàwó yẹn àfẹ́yọ̀ kan ẹyọ̀ kan ẹgbẹ́ àwọn àti ìdí bímọ obì ní àbọ̀ ọmọ ọlọ́wọ́ bá kó sí abẹ́rẹ́ kọ̀ọ̀kan wa tó fọ mùsùlùmí dáadáa gbogbo nǹkan tó bá bẹ̀rẹ̀ sí láyé gbọdọ̀ kó kéré insha Allah ó di wa ọlọ́mọta àfọ̀rọ̀ ìwé ọlọ́wà ọlá Qur'an al-Karim ọlọ́wà al-Karim. ولبثوا في كهفهم ثلاث مئة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولا يشرك في حكمه أحدا أو أصحاب الكافرين أو أدعي بديين ولبثوا في كافرين ثلاثة مئة سنين وقالوا على بديه inú kòtò wọn wọ́n záàdù títà àṣìyà ló kún mẹ́sàkùn àwọn tó bá ta ní sódà wọ́n rí 309 ẹ̀rọ tó ta ní lúnà lúnà ní àwọn tó ń lò tó ń ka òǹkà ti fùpá lẹ́jẹ̀ 309 àwọn tó bá ta ti òǹkà ti òòrùn lẹ́jẹ̀ 309 rọ̀nì kóró sọ fún wa àlọ́ arúgbìmọ̀ lábì fún wọn náà bá tọ́sọ yìí wọn tó wá tó lò yìí ìtúrẹ́ ọ̀nà mẹ́rin àti ẹ̀rọ ẹ̀jẹ̀ ọlọ́mọ ayé ọlọ́mọ àti lọ́lọ́ láọ̀bọ̀ ibù sàmà wà á ti wọ́n àrùn ọlọ́ọ̀bà náà lọ́ba tó mọ gbogbo tó pamọ́ tó wà gbangba ọlọ́ọ̀bà nìkálọ́mà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà nìkálọ́mà absir bi àti ní dúró ní èmi wọlé àwọn tó ń pè lẹ́yìn ọlọ́ọ̀bá àwọn olólùfẹ́ ìdíkẹ́ lẹ́yìn ọlọ́ọ̀bá kò sí ìfẹ́ ìtàn wọ̀lá yóò ṣeré bí ókùnrin èyí àhàdà wọ̀lá yóò ṣeré bí ókùnrin èyí àbí àhàdà rẹ̀ sígbà àwọn orúkọ kankan ní ọ̀jáde ọlọ́ọ̀bá tí ó bá dájọ́ ẹ̀jẹ̀ máa ṣe tí ó máa sọ báyọ̀ sọ ní àdòdó subhana ọlọ́ọ̀bá ló mọ̀ nípa rẹ̀ يجب وجود وانسلم سبحانه وتعالى نعم واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا واتل ما يوهي إليك من كتاب ربك ما كيما في التلاوة ما كان انت سواية فيدد ولو وباري نوتر ولو وباري لا مبدل لكلماتي فتنجيو تجر ولو وباري لفا بموتا إسلام سجن يجوتو قل بارسين في القرآن هكذا àwọn ṣíyà wọ́n wọ́n ní ìfẹ́ ẹ̀pẹ́ àwọn ṣíyà àwọn alágbára ayé àwọn Iran kí Islam tó dé àwọn alágbára ayé àwọn Persian Empire àwọn ni nígbà tí Islam dé láyé sí ní ọmọ ìgbọ́n kọ̀tọ́ rẹ́díò lọ́wọ́ àmì gẹ́gẹ́ bí Muhammad àńdà tí wọ́n débi àpáta ńlá kan tí wọ́n fọ́ tí wọ́n kó sẹ́lẹ̀ yára tó lọ́la àpáta yóò máa fọ́ sábà bí gbé òkúta gbédìgá ló gbé olórí òkúta rẹ̀ lọ́wọ́ akpọ́rù tó sẹ́ni tó fọ́ àdébìnrin àti sẹ́gun eléyìí náà òkúta àwọn kìfìrí kó lọ àwọn kìfìrí parí papọ̀ àpárapọ̀ yóò àti sẹ́gun náà ó tún gbé lọ ó tún wéwì àdébìnrin àti sẹ́gun eléyìí náà ìṣèjì àti sẹ́gun eléyìí náà àwọn àpáta ńlá ńlá àwọn alágbára ẹni Persian Empire àti Roman Empire. Kí yóò àṣẹlẹ̀ nígbà tí àwọn Mùsùlùmí wá ṣẹ́gun láyé Umar ibn Khattab radiyallahu anhu. Nígbà wọ́n ṣẹ́gun àwọn Persian Empire, wọn ni kò síbi àwọn fẹ́ sálọ àwọn fẹ́ sálọ. Kápá àwọn ilé ìlú káwọn. The best thing káwọn wọnú Islam. Káwọn wọnú Islam káwọn mọ àdàárú láti lè. Láti lè ọ̀rọ̀ Yorùbá mọ́ lọ́gbọ́n ọ̀rọ̀ Yorùbá jìnnà gan-an. Ó ní bí kò rí ọ̀bá pa ni èmi ò lè gbá ni wọ́n á wọnú ìsìlẹ̀ wọ́n ń bá ìsìlẹ̀ mi jà láti mi lé wọ́n bẹ̀rẹ̀ sí hun ọgbẹ́ni èkó yìí ìgbàgbéjà yìí jẹra rẹ̀ lágbo àwọn sí àsìkò sí lágbára mi o àwọn òsì kọ́ yéké ní wọ́n náà gbé pírójẹ́tì wọn náà ní pé láti da ìsìlámù àkéèdà mùsùlùmí ọmọ ìrọ̀lá rẹ̀ wọ́n bú àwọn sàbẹ̀ wọn fi láìpẹ́ wọn

yawa bukari daidai su wani bakara daidai su bakara ne zatula a zaruwa gbọ́dọ̀ wá fi sí ẹwà wo nínú ètò ọlọ́wọ́ bá àbí sùdánà wọ̀ sí ara nígbà pé asọ́jú bakara jẹ́ 286 verses tí wọ́n á ń wọn ní àyà 70 verses ní wọ́n á ń àwọn àyà yìí kò kọ́ rẹ̀ wọ́n ní àwọn ah, lọ́yọ̀ sílẹ̀ nígbà tó lọ́wọ́ dá ọ̀rírọ̀ subhanahu wa ta'ala ní pẹ̀lú Kùránì yìí náà tó ń gbogbo mọ́sọ́gbọ́n sọ fún wáyé pé gbogbo àwọn ànábì ọlọ́run bá tó síwájú ànábì wa Muhammad sallẹ̀ àwọn iṣẹ́ ìyanu wọn wọ́n lọ bá iṣẹ́ ìyanu náà lọ ànábì nìkan ní iṣẹ́ ìyanu rẹ̀ mọ̀jíríà rẹ̀ ló sẹ́kù dọ̀la ó sì máa sẹ́kù ní tí àlùkìyàmọ̀ náà fi tó ó bí wà yóò máa sẹ́kù ní tí àlùkìyàmọ̀ náà fi tó bí wọ́n sọ fún wa pé nínú àwọn ọ̀rọ̀ táwọn àfáàtù ẹwọ ló Qur'an al-Karim ọlọ́run ni alẹ́ a tísà àtà àṣà bẹ̀rẹ̀ Qur'an alẹ́ a tísà àtà àṣà a máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn ará àfijọ́ pé mọ́kàdú ní 19 odd number 19 ó di àwọn ní súrà tó wà ní 114 àmọ́ bí nineteen zero ọdún maturin ti bá divide nineteen by one round fourteen yóò fún ní mẹ́fà láì sí practice kan yóò fún ní mẹ́fà láì sí practice kan ó di water jẹ gbúgbà pápá tó tẹ̀ kó owó ó gbé bó ṣe rí nù kọ́ ọmọ báyìí nìkan àwọn tó wá one round fourteen sóra sí yìí ẹyọ kan nínú ẹ kò ní bismillahir rahmanir rahim bá kàyé bisimilayi rahman rahim tó wà ní àwọn tó ní bisimilayi ọdún ẹwà ọ̀rọ̀ nẹ̀tì ẹwà ọ̀rọ̀ tẹ̀tì bá ronú sọ́tò namli àwọn àárín bisimilayi méjì bẹ̀ àríbẹ̀ ẹ̀kọ́ ni sọ́tò tọ́ọ̀bà òun ò ní bisimilayi rahman rahim ẹ̀dí sọ́tò tọ́ọ̀bà Allahu akbar tó bá bẹ̀rẹ̀ sí ka tọ́ọ̀bà wákà ó dàbí Yunus wákà sọ́tò tọ́ọ̀bà Yunus Behold Yusuf Rad lọ́kà ọwọ́ aka 19 sura déédé lóṣùwádé sọ́tò domini ìdó ti rí bismillahir rahmanir rahim. Báwo the first sura tọ́kọ́sọ́ pàdé ní Quran sura kọ́kọ́ tọ́kọ́sọ́ ọ̀gbọ́n rẹ̀ inú ikra bismi rabbika alladhi khalaq Allahu akbar. Kọ̀mpútà lè ṣe kọ̀mpútà lè ṣètò ẹ̀ bá ka ikra sókè wàhálà àyà tó wà bẹ́ẹ̀ jẹ́ 19 19 láti kú láìlà ìlúwà tó bá gbé gbogbo kúrọ̀ kàbẹ́ tó bá ka ikra bismi rabbikal ladhi khalaq tó bá ń kà lọ súra lọ́kàn inna anzalnahu fi laylatil qadr àbí tó bá kó bẹ́ẹ̀ tó bá lọ ọwọ́ aka 19 súra déédéé lọ́pẹ̀lẹ̀ kùrọ̀ àyè kọ̀mpútà wọn ṣe wẹ̀ kọ́mọ báyìí nìkan láwọ̀ àpò ṣètò kọ́ọ̀f ṣètò kọ́ọ̀f ṣúra yìí àwọn kọ́ọ̀f kọ́ọ̀f tó wà mẹ́ ọwà jẹ́ 57 57 kọ́ọ̀f ló wà ní ọgbà kàṣù yókòkò fọ́lábalẹ̀ kọ́ọ̀kàṣùkò kọ́ọ̀f ó di ẹyọkẹlù ọmọ àkàlọ̀ ó pé 57 kọ́ọ̀f tó bá jẹ́ 19 yóò fún oníkè yóò fún ọ ní six láì subtraction ẹbá dẹ̀ wọ́n ní Quran àpọ̀rọ̀ ọlọ́wà tí kọ́lọ̀ tó gbámọ̀ ìsìlámù báwọn tó tó gbáwọn ní Quran ọ̀pọ̀lọpọ̀ gbàtọ́ bá bẹ́ẹ̀ tó lórí ànábì sọ́álù àtàwọn èèyàn àwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀ ànábì lóòt àfọ́ẹ́lì àwọn ànábì lóòt yóò ní common law tẹ́ ọlọ́mọ arúgbó ọgbẹ́ni common law àmọ́ sọ́nà yóò tó kọ́ ọ̀fọ́lọ́pàá kò ní tí ó tó kọ́ ọ̀fọ́ ẹ̀ sọ́bìnrin lóòtù lè káwọn lóòtù ọba jẹ́ 58 fraction ọba wọ́n mẹ́ àmọ́ gbọ́dọ̀ wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ pa káwọn lóòtù ní sọ́tọ̀lá kọ́f ọlọ́wọ́ ní asáàbù lóòtù lọ́rọ̀ mi kọ̀mpútà wo anẹ́bí sẹ̀lẹ̀ tó ló ti lé ìwà ìpọ́lọ̀ ọba tó gbọ́ pé òun náà ni perfection belong to almost Allah ọ̀pọ̀ perfect ادعو الله سبحانه وتعالى يقول واتل ما أوهي اليك من كتاب الله يعني ربك نعم من كتاب ربك من ترى الله بعد لا مبدل القلبات قصي تسجع قسم والتجع ولن تجد الا من ولا تجد من دونه ملتحدا او في كتابات لا لا لا لا لا لا لا الكلام لا واصبر نفسك مع الذين يدعون ربهم àwọn kèfèrí maka wọ́n bá nabi muhammad wọ́n ní òjì káwọ̀ káwọ̀ gba islam tẹ́fẹ́fẹ́ gba islam irú àwọn bilal irú àwọn bilal bin masoud irú àwọn àbábọ̀ nàkàrà gbogbo àwọn ẹrú wọ̀nyí yóò lè wọ́pò àwọn Shu'aib omi àwọn lọ́rọ̀ àwọn Abu Sufyan àwọn umayya àwọn alámọ̀dékò tiẹ̀ ọ̀rọ̀ wa subhanahu wa ta'ala ọ̀rọ̀ wa ti pé wọ́n ó dà bó bá níbi sẹ́lẹ̀ lọ́tùlọ́tù تقول أنا وتلك الذي وفر نفسك وفي السيور نولين يعني مع الذين يدعون ربهم بتداوة وعشير فلا وتقول قلوا باوا يورا تديرهم يريدون وجهه تقول دين لهم ولا تعد عيناك عنه مبدو يقول دروا تريد تريد زينة الآيات الدنيا ثم فين كاي مجد كاي يعني كاي مجد كاي مجد ولا تطيع من أكفرنا قلبه عن ذكرنا ما تلاقي وجدت تسيلة كما قل بها تلوبة تلوبة تلوبة بس تبع أواه ينت لفهمه وكان أمره فرطا هو أمر الوقت دارو وبوان دارو وعلى أمر الوقت لا سيما تلوبة على أمر زدارو وسين تموام على أمر أبعي دارو يجب أن يكون بها تلوبة يا دي تلوبة كما تلوبة ليه وعتبه lọ́kọ̀ aláàfíà wọ gbogbo àyè àdùsùn ọ̀jọ̀má ẹni ìdíkò tààlìm jẹ́mọ̀ àti tààlìm láàárọ̀ lẹ́yìn náà ṣùgbọ́n àti àdìgbò tààlìm láàrín mọ́bí sí ìṣà ó di gbogbo lẹ́yìn gbogbo ní ayé kò fọ́ àdéhùn ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá sọ fún ọlọ́sọ́dọ̀ sọ àìkẹ́ ìwọ̀n àrùdà àzíkiri فإن ما عشت دنكا ونعشره يوم القيامة تبقى سيرتي الله بالك lórí ìgbéga ìlera ní lọ́pàá wípé ẹ̀kọ́ àkàwọn òfin balẹ̀ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àmọ́tà ń tẹ̀ ọjọ́ ọlọ́ba wọ̀ láàyè kọ́wọ́ bá ní wọ́n àfọkànwá bá ní ọlọ́ba ọkùnrin hakùnrin rọ́bì. ọkùnrin hakùnrin rọ́bì kò fọmọ ṣe afẹ́lúmi wọn máa ń ṣe afẹ́lúmi ẹ̀fọ́ ìlú به سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهد يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا الله أبا أسلام ما سألني يقول ما سألني في الجبل يقول وقل حق من ربكم هي ما تبدأت بالله عليه gbogbo tí o tó o tó tọ̀dọ̀ ọlọ́wọ́ bá nǹkan máa sọ òdodo ní kẹ́mà jẹ́ ìwàfọ́rọ̀ ẹwọ gbogbo tó ń fẹ̀rẹ̀ níbẹ̀ ní ìsìn ní lágbàáyé àbí nàìjíríà wa gbogbo àwọn oníbídà gbogbo àwọn ọ̀ṣẹ́bọ àwọn gbòdòkè àfà àwọn àlùbájẹ́ ní tó ń bára wọn káàkiri gbogbo ọmọ tó ń jáde òdodo tẹ́ máa sọ ní máa منشاء فليكفر ما بيقول بقى إنا أعتدنا للظالمين نارا أعتدوا أتكتكالفوا ألبسي أو أتكفريني إنا لا أتكتكالفوا أحاط بهم جي وقصرا ذكوى الجمال يجي يجي وقل لكم يمين كفيدا في ويستغيثوا ثم واسكوا ربهم إلى كوكوا يغاثوا بماء مقلمون يجبنا إلى بيكوبنا يمكوا لا إله إلا الله

bá a ṣe ṣe ara àti tàwọn sèmi lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní ká máa ń tọrọ nǹkan ayé ká máa tọrọ oore àlùjẹ́nà náà ọlọ́sìn mi àlùjẹ́nà ọlọ́mọṣẹ́ àlàmì bì yá ná ọlọ́mọṣẹ́ wọlé rẹ̀ náà ọlọ́ni bí ìṣe ṣọ̀rọ̀ bẹ́ obìnrin jẹ́ bí nǹkan gbóná ìṣe gbóná táwọn ọmọ náà máa mu wọ̀sá àtìmọ̀lù pẹ́fẹ́kọ̀ ó dẹ̀ burú jẹ́ bí jùmọ̀ ọ̀lọ́gbẹ́rẹ́ iná tó mọ̀ bá gbẹlẹ́gbẹ́rẹ́ ọlọ́mọṣẹ́ wọlé rẹ̀ náà إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها يحلون فيها من أسامر من ذهب ويلبسون ثيابا خطرا من سندس ويستبر ويلبسون ثيابا خطرا من سندس وإستبرك متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا أنا عوام السميع دائما الشيري روى عوام الشيري بدوي على ما تكدون عليه والله يتحيد فيه ولو كان كانت ان الذين امنوا وعملوا الصالحات ان جدادوا عوام الطلبه اقول له هنا في شعري إنا لا نضيع أجر من أحسن عملا رضي عن الغلاري جمع شعري كنت لا ضم شعري عن الغلاري كل شعري بذكرت أحسن لسنا أجسر من أحسن عملا شيء بدأ أولئك لهم جنات ولو بلا الجنة لا تتكلفهم عدل أسوة لا تتكلفهم الجنة يتوى عنده لا إله إلا الله تجري من تاتي الأنهار تجري من تاتهم تاتي الجنة أواكر مدهما صلابة ومبه أنهار أواكر مدهوري فرسي يهلون فيها من أساور أوانكما ومعوان قوصا من ذهب من تجاقود أدي والبسون في فيها ثيابا خضرا من سن من سندس واستبرق لينا هما لوان كوصوب بالذهب إنما بود يلبسون ثياب هما وعوان صوقود تقرين àwọn aṣọ àrán tó green ìgbàwọ̀ tó máa bì ní nínú àwọn aṣọ àrán orí ibi ìsádìrọkọ lẹ́yìn náà àwọn aṣọ brocade lọ́lá ní òmìtàkì lọ sí ara àráì wọ́n máa ọ̀dọ̀bọ̀kúrò àjẹ́mẹ̀ náà lórí àwọn àbùsùn lálẹ́ wọn níma sọ̀rọ̀ bẹ́ à ọmọ ìyá yìí o máa dàlá ẹ̀sẹ̀ tọ́lọ́ wọn sọ fún wa wọ́n há sọ náà lọ tẹ́fọ̀kà nígbà táwọn àtàwọn ẹni bí jẹ́ ìdìbò tó wúdà àwọn ẹni àwọn ẹni rí ìdìbò tó ọmọ ìyá yìí o ìdìbò tó wọ́n ọlọ́run nígbà wá jáwà náà fún wa tó wà lóbi tó dà ọlọ́run kó sàánú wa ọlá kùránì karim ọlá la ilaha illallah. alhamdulillah kí ọlọ́run bàbá kó wá ra ṣe àwọn ṣe Ah, oníbèrè tó ń béèrè báyìí pé kí ni ìdájọ́ Islam lórí ẹni tó jẹ́ pé ká mú ṣìgá àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ ó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ so ọlápọ̀ wà ní ààrẹ kò rí bí mú látàárọ̀ àmọ́ nírọ̀lẹ́ tí ó fẹ́ sínú àkájẹ́ bí nǹkan kan ìtẹ́tù kọ́kọ́ bẹ́ẹ̀ sí irú eléyìí tó àṣẹ́kì àwẹ̀ rẹ̀ àbí bóòlù àwẹ̀ tó gbà ní. ọlọ́run ọba kó sàánú rẹ̀ kó sàánú àwa náà ẹni tó yẹ pé ó mu sìgá tó ń gbà rẹ̀ gbogbo àárọ̀ gbogbo ọ̀sán àwẹ̀ kò ní mu sìgá ẹ̀ akọ́lẹ́ sínú kó mu mi àbí sìgá ní oye tí kò àfẹ́tà àwọn ẹ̀rẹ̀ kò àfẹ́tà àwọn ẹ̀rẹ̀ àmọ́ kò sí dáadáa oníwà oníwà wọn ládájọ́ ẹ̀kọ́ gbà òbí ẹbí wọn gbà ó di wọ́n sọ pé gbọ́gbọ́n mi sìgá òun náà mọ̀ pé òun kó padà bọ̀ òun jẹ tí àwọn tó ń ṣe sìgá jẹ́ pé sìgá yóò máa kó padà báwọn tó ń mu sìgá ó di wa. sọ fún wa ọlọ́run ọba subhanahu wa ta'ala òṣìṣẹ́ wa pé n tó bá dáa lọ́wọ́ ọmọ fún wa àbá ìgbìyànjú tí ọba dáa ọlọ́wọ́ bá máa ṣe ní èèyàn fún wa ìrọ̀lọ́wọ́ ní Quran sura keje aya one ọdí wa ọlọ́ni subhanahu wa ta'ala nígbà tí ó ròyìn àwọn ẹni rẹ̀ àwọn tó ṣòrí rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oní wọ̀yà ìlú láàmùn ẹ̀yìnbá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo tó bá jẹ́ tó dáa tó dáa tó wà píọ̀ ó ṣe ní halal wọ́n yóò hàrù mọ̀ àlóyè mọ̀ àbá gbogbo tí òun ẹni gbàrò ọ̀dà tí ń gbàrò tí wọ́n á lọ àsìkò sínú tí wọ́n mu sìgá ó bẹ lọ́wọ́ ọba pẹ̀lú àrò yẹn kọ́lọ́wọ́ ọba kó sànù rẹ̀ kọ́lọ́wọ́ ọba ló gbàgbé tó jẹ̀rọ àbàlí pé àwọn tó ń mu ẹwọn ọ̀pọ̀lọpọ̀ náà mú ọmọ ẹnìkan yóò pé kì í fẹ́ mú iná sọ fún wájú gan ni àmọ́ kò ní sílẹ̀ ó di kọ́lọ́wọ́ ọba kó sànù nìkan kọ́lọ́wọ́ ọba kọlù wà so ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ìgbà wọn tó di jàrábà tó jẹ́ lére lọ́gbọ́dà bá yọ kúrò kan náà. oníbẹ̀rẹ̀ kejì nípa aṣọ láti tàràwé alákọ̀ọ́kọ́ bóò ni ìrun tàràwé ló ti jẹ́ ọ̀rọ̀ èèyàn fún ẹni tí ń gbààwẹ̀ tí kí èèyàn bá gbààwẹ̀ tí èèyàn tàràwé tó láàyè pẹ̀lú ààwẹ̀ rẹ̀ àbí kò láàyè lẹ́kúnmọ́ ẹlẹ́ẹ̀kejì èwo òǹkà tó ṣe déédéé súnmọ́ nípa òǹkà tàráwì. tàráwì onáà ni náfílà táà máa kíkà máa fi onáà ni kìyàmù lẹ́yìn onáà ni tahajjud àwọn Ramadan ọlá ikú afẹ́kẹ́ yẹn máa kíkọ́ máa bọ̀ nínú kò ní tàráwì ìwé táà máa kíkà máa fi ó di wà òǹkà mẹ́ta sí yóò àjẹmọ́kànlá àmọ́ ó wá fi wá pé kìyàmù lẹ́yìnlí sọláàtù lẹ́yìnlí mọ́tìnà mọ́tìnà ìrún alẹ́ ẹnu akíní méjì méjì tí ẹ máa ń fi ọ̀tẹ́ bá ti wá níbi pé ẹ̀rù pé àkíyè ọyọ wọ́n ti wọ́n tẹ̀ káwá sí wítìrì òdì àti ẹ̀rọ máa fi lọ́fà àwọn Saudi àwọn máa kí ogun ló máa kí wọ́n máa kí wítìrì mẹ́ta kúrò ẹgbẹ́ tó ti fẹ́ amẹ́ríkà níbi àmọ́ mẹ́jọ ẹ làwàpọ̀ ó ju 100 tẹ́lifí tálómi kìlọ ní ìpínlẹ̀ ìjọba kékeré kan ní ọjọ́ kan Abdullahi Masoud ọ̀kan náà àwọn sàbí àgbàdì afá àgbà náà àwọn sàbí ọwọ́ mọ́síláàsì lọ́nà ọ̀fẹ́rẹ̀ yẹn láfíà lóru lúbá bá lórí ti yẹn láfíà lọ́wọ́ ní àlọ́ ètò wọn fi yẹn lọ́gbà tó ń dá mọ́ dá wọn tó wọn dá lọ́gbà kéwù kéwù kó kúkú jọyàn níbi sọ̀rọ̀ sẹ́lẹ̀

nígbà tó ké sọ́dọ̀ bákàrà tán ló bá mú sọ́dọ̀ Ali Imran sọ́dọ̀ Ali Imran two hundred verses ni òṣìṣẹ́ wọn ké sọ́dọ̀ Ali Imran ni nígbà tó wá pàtó àti sọ́dọ̀ Ali Imran kò wá gbé ní sọ́dọ̀ nìṣà ọ wá lọ sọ́dọ̀ náírà ọ wá ń pè lọ òun á ọmọ orin nìkan nígbà náà ó dà á padà sí sọ́dọ̀ nìṣà ó ní ọwọ́ àrùkù ọbẹ̀ ní sọ́dọ̀ alámọ̀rọ̀ bíi

lásìkò lè ní orí na yẹn ó fẹ́ tásìkò lè lórí ìsìn ó lóun fi rògbò àwọn adé ń sọ fún náà àwọn tàbí ọrùn wa ní erékù olówó lóòrò ìjẹ́ òní fi yọ̀bá ilẹ̀ ọmọ àti tó lè gbàgbàgbàgbàgbà tàbí ó dé wa tó àwọn wa ń síntò náà àìkí tàràwì rẹ̀ kọba rẹ̀ jẹ́ ọ̀tọ̀láwẹ́ ọ̀tọ̀ní tàràwì àmọ́kọ́ ọmọ gbùgbùrì tó wà ní Ramadan yìí gbọ́nkọ́tà ní ìkù sótù kan tó ní ó ní mọ́n sọ àmà Ramadan ìmọ́nà wa ìtìsára mùsùlùmá ọmọ tàkàdàmà ní zambi ó ní mọ́n kọ́ àmà Ramadan ìmọ́nà wa ìtìsára mùsùlùmá ọmọ tàkàdàmà ní zambi ó ní mọ́n kọ́ àmà lẹ́yìn غفر له ما تقدم من السيف ناس من كواليتي انت بالك بقى في رمضان قالوا ايمان عسيه جيران انه عن الله بقى جسد وجه الله فرج قال من قام وان كان نافله اي تراوي ايمان واكتسابا قالوا ايمان عسيه جيران الله بقى غفر له ما تقدم من ذنبه انا دعاء دولهم بلا تقدم من نافله ايش يبالغ مين وليله القدر لو مدانا لو عبد إيمان وإتتابا ذكر له ما تقبل قصير تتبلي والله تو عم بعوتون فجودي تراوي تون لو توقع باوجة أما أوري الله لميسو أوري الله لميسو tó ẹ̀rọ pé ọba alára sí àbúrò àjókòó ni kọ wọ́n bá kó jókòó kọ mọ́ kí tàràwì fi dáa jùlọ onígbà fún ẹ̀yìn wa náà ẹlẹ́ẹ̀kẹta oníbẹ̀rẹ̀ ní gẹ́bí àṣìmọ̀ pé wọ́n ní kò yẹ kí ẹ ṣe iṣẹ́ kan nínú ẹ̀sìn láìsẹ̀ pé ó ní ó dá ní ẹ̀sìn pé ṣé ìdáníyàn táwọn mímọ̀ ń ṣe nípa àti bẹ̀rẹ̀ àwẹ̀ pé mo fẹ́ gba ọgbà oṣù àbí mo fẹ́ gba mọ́kànlélọ́gbọ̀n ọdún wa àníyàn èdè Yorùbá kọ́ ni èdè lárúbá ni níyà èròǹgbà tó máa ń tó gbéyìn àwọn ètò àánú sẹ́lẹ̀ rẹ̀kàtẹ́ ní fíjèrè wọ́n kílígà àwọn tó fọ́lọ́ ọba nù sọ́lọ́ ọba ọmọ tó wà ní ilé gbáyà ni tó ya ní ara tó fẹ́ bẹ́ àwẹ̀ àwẹ̀

eléyìí náà ó tún súnmọ́ ìfẹ́ ti kọ́kọ́ dá nípa ọ̀rọ̀ oníṣìgáde ẹni tí ó ti dára rẹ̀ náà tó wọ́n tún púrúbù pé dáàmà wọ́n ní in tó bá jáwẹ̀ kúlù muftirot gbogbo déyàn bá ń jẹ nǹkan kan ní pé tẹ̀rẹ̀fẹ́ ìwé òun kò sínú jẹ pé so ìmọ̀ fàá lọ́sàwẹ̀ gan pé kò jáwẹ̀ ọlọ́ọ̀mọ́sọ̀ wà ní ọlọ́ọ̀mọ́sọ̀ kó lóun kó àpò sínú àti sọ̀rọ̀ ìlú amòsí dágan kó bá mú fún ọ. agbègbè rẹ̀ pé lọ́sàn-án rẹ̀ wá ní kejì gbogbo jẹ́ ọ̀kankan nígbà yìí mú mú kankan ní ara òbí ẹlòmíì ẹ̀wọ̀n tí wọ́n mú yẹn yóò wọ̀n ẹ̀jọ̀ tí wọ́n mú yẹn yóò wọ̀n tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ akọ́lọ̀ yẹ kó lọ́kọ̀ ọ̀lẹ́ àkàbáyàkèkù òbí ìyọ̀hárùn kó tó wá máa múlọ́sà rẹ̀ ah, ọba ògbè mẹ́jọ ni omi ìṣòro tó pọ̀ tí ẹ bá máa máa jẹ́ àwẹ̀ Ramadan láì nídìí ó wá sí gbogbo gbèsè ayé rẹ̀ yóò bá rẹ̀ ọkọ̀ ẹyọ kan tó gbèsè kòlìkòlì bá máa láíláí ọlọ́mọ sọ ní ọlọ́run. tí máa ń alaihi wasallam ṣe àsìkò títí máa ń ṣe jù náà nínú wá múra sí ìṣe ọrẹ púpọ̀ àmọ́ ó fi sẹ́gbẹ̀ kan níbi títílé ilé gan kò tí mọ́ hákì rẹ̀ pé bó ṣe yẹ àmọ́ ń ṣe fáwọn gbogbo àwọn ará àdúgbò lérò pé ó fi hàn sí àwọn ará àdúgbò gan pé lápsí fi wà pẹ̀lú ìjẹmu àwọn ará nílé kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún ilé ẹni bẹ́ẹ̀. tó ọlọ́run bá kó sí àwọn àìmọ̀kan ní dàrá kọ́ tọ́jú ní ilé rẹ̀ gan-an sàárà lòdì àtàmà jà àtà fífí ìmọ̀ràn tìkì oúnjẹ tí yẹn fún ìyàwó tó fáwọn ọmọ rẹ̀ gbogbo ẹ̀ náà sàárà ni ọmọ àgbàlagbà sàárà jọ ohun ètò àwọn ẹbí rẹ ló ti wáá jọ̀rọ̀ ẹ̀yàn ó di wà sógbó ẹni bẹ́ẹ̀ ọba akọ́rọ̀ tí ń ṣe ta wọn ń pa àwọn ará ilé rárá rárá rárá àwọn bẹ̀rù àdífì tí ó sọ nípa pé khairukum khairukum li ahlihi jẹ́ ìyàmẹ̀ ilẹ̀ ilẹ̀. bẹ́ẹ̀ gbogbo ọ̀gá lọ́gbọ́n tó sọ pé kéèyàn máa fi ara tó dáàbò ó dáàbò náà ni tó dá fáwọn ẹbí ẹ̀ lẹ́mí hmm. ni mo dáàbò fáwọn ẹbí mi. òdì ọ̀tún kọ́ tọ́jú ilé ọ̀rọ̀ ẹ̀yàn ni kí a kó tọ́jú àwọn òbí àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ hmm. lọ́sọ̀ọ́ rẹ̀ kò tọ́jú ìyàwó rẹ̀ ọkọ ìbàbá òdìyọ zaka fún ọmọ rẹ̀ ọ̀ràn yẹn ní kò tọ́jú ọmọ rẹ̀ amáhàta ẹ̀gbọ́n ni àbúrò ó lè fún àwọn òyìn bẹ̀ orí bẹ́ẹ̀ náà ni ọmọ náà lè fún bàbá rẹ̀ ní zaka tó ọ̀ràn yẹn ní àǹtàwọ̀ máa lùkà òjò abid àwọn àti owó rẹ̀ bàbá rẹ̀ lójọ ní ó di wa ìyàwó nìkan ló lè zaka fún ọkọ tó pé pé àwọn bọ́ ọkọ kí yẹn Odi, di olóòmùsà pẹ̀lú olóòmùsà fàlásìkà láti bàlùkà láti tọ́jú àwọn ọmọ wa láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa tó fi gbádùn ayé dáwà tó fi gbádùn ayé wa ọ̀rọ̀ kàgbọ́dù wúlò fún láti kí àwọn ìwúlò wúlò fún àmì sàárè ọlọ́run ọba mọ́tà síbẹ̀ fún ọlọ́run. òun béèrè ni òun jẹ́ nìkan tí ó jẹ́ pé ọlọ́run máa ń ṣe ní rọrùn fún un láti lè kóra nípa jíjẹ oúnjẹ tó bá ti jẹ ní àsìkò sínú dálẹ́ tó fi sùn pé tó bá tún jẹ tàrígá ní máa ń fẹ́ rí àti lára òun bákan pé bóòlù ń ṣe tẹ́mọ̀ ṣe nípa pé wọ́n lé ní ẹ̀sìn ní kíyàn jẹ sàárì bẹ́ẹ̀ ni ẹlòmíì náà dá mẹ́jọ pé wọ́n gbá ìjẹ gbàgbára sinmi wọ́n jẹ gbàgbára sinmi wọ́n jẹ sàárì wọ́n kò bá burú bẹ̀ àmọ́ kò kà tó àlejò tó sàárò fa ìnà fi ṣòhóre bára ká tasaharu ọmọ ẹjẹ tààrí fa inna fi sòwò ìbáraka tó àlùbáríkà wọn kò tààrí ni kọ́ ọ̀hún pé ẹ̀rọ àwọn ìmọ̀ọ́mù lọ́lá bíbí àbú àyífà jẹ́bi ìdúmọ̀ jẹ ó tọ́ lọ́wọ́ jùlọ òru ó tẹ̀lé ilé kan mọ̀ sí ọ̀tán ó ti wà tó kó kọ́lá pé jẹ́bi mi yọba jẹ kọ́lá pé fún mi yọba mọ̀ kú jílé òru yẹ kú mọ́ mi yẹ ó ti ó fi dáa ju kúbọ̀ jẹun kan níbi alifásitì bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ síyámi lọ síyámi ẹ̀mí alisawo ẹ̀rọ ìyàtọ̀ wà láàrin wa ààwẹ̀ wa àti ààwẹ̀ ọtí òun náà ni tààgbígbẹ ọdún tẹta harun ẹmọ àjíta àrífà iná fi sòwórí dárakọ orí dáraka ẹmọ jíjí sáàrí pé àtúntàrí àtẹ́mọ̀jẹ́ sàárí àgbárkà na mẹ́ rọ́dá gbọ́ká wà mùsàárí ọkàn wà. alhamdulillah na ń gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ ìṣe jàlábà kó jẹ́ níbi ó sì máa ń sábà yọ fún ọkọ rẹ̀ ní gbogbo ọdún so wọ́n mú ní emoleyìn excuse tó jẹ́ pé gbogbo àwọn nǹkan nífẹ̀ẹ́ kó ṣe inú ilé gan kò ní fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìyàwó ọkọ ò ní lè sọ̀rọ̀ lórí pé ó wà gbé tó máa sọ̀rọ̀ ó lè kọjú zaka tí ó fẹ́ yọ ni tẹ́fẹ́ fún ẹ nírú bíbà obìnrin lè fún ọkọ rẹ̀ ọkọ lè yọ fún obìnrin pé kìí ṣe túláàsì lóbi obìnrin láti máa ọkọ àmọ́ túláàsì ní kọ́kọ́ bẹ́rọ ìyàwó ẹ̀ obìnrin lọ́wọ́ wá túláàsì kì í tẹ́gbọ́n òní yọ zàká rẹ̀ ó wá fẹ́ di ọkọ mọ́ ìyàwó ná ọkọ òun wá fẹ́ ọkọ ó sọ ìyàwó ẹ̀ di ìyàwó ọkọ rẹ̀ di ìyàwó òun obìnrin bẹ́ẹ̀ àlùbáríkà máa wá òun lọ́rùn àníbi islam lọ́wọ́ bí pẹ̀lú iṣẹ́ dáwà pẹ̀lú owó rẹ̀ àmọ́ ọrọ̀ fún àníbi ìdójú ẹ̀ òyìnbó owó obìnrin bẹ́ẹ̀ kọ́ ọ mọ̀ pé àlùjẹ́nà là ń fẹ́ àlùjẹ́nà obìnrin bẹ̀ ní ọwọ́ aláwẹ̀ ọkọ rẹ̀ ni àníbi muhammed oní ayọ́mọ ẹ̀mọ́ra àtú èyíkéyìí tó abájú obìnrin tó gbọ́lọ́ ọba gbọ́lọ́ ní sọ́lọ́ kàmsá tí bá kẹ́lọ́kà lẹ́yìn ọ̀sán mọ̀ tààrà tó وعفدت فرجها تصابير تؤمر يقول وعتت بالها دعنا تبت لا شيطان دخلت الجنة بأي باب شاء شاء شاءت لكواو يبوا الجنة هو ماذا الجنة كل في هو ما قصوا قوم قوم يوري قرفوا أقول له بجاج ما هم رجعوا في البركة ولو البركة يتواجد جنة كتوجا نور الجنة àwọn obìnrin wa mọ́já fọ́lájì alùbáríkà hmm. àwọn ọkùnrin wa hmm. ní mọ́já fọ́lájì alùbáríkà kájú gbogbo ẹ̀ká àfihàn fọ́lọ́ọ̀bà tó hmm. ìdí àjùlọ ọlọ́ọ̀ta bó wà ní nípa ọkùnrin tó náà tó wá fẹ́ mú lẹ́yìn ní ẹ̀skírísì lébù pé gbà tó rí pé ìyàwó tí ń ṣiṣẹ́ sí nǹkan náà bá ti ra ráìsì gbogbo àwọn èròjà yòókù mọ́tẹ̀ẹ̀tẹ̀ ti bí ní ẹ̀sán tó ti mú ní ọ̀ràn yàn pé tó bá béèrè bẹ́ẹ̀ ó lè fàjà nínú àfẹ́sọ́ ń irú ọkùnrin bẹ́ẹ̀ ó ní àtúntà ẹ̀jẹ̀ tó gbé ẹ̀ tó bíyàwó ẹ̀ amẹ́rẹ̀ kó wọn oúnjẹ sí ilé kó tó bíyàwó amẹ́rẹ̀ nígbà tó wá sí tọkọ bá tí àwọn bá tó ràn lọ lórí fáyà mọ́kọ́ wá pé àdúrà tí àwọn gbé lọ́wọ́ ní ìmọ̀ gbọ́ bùkátà mi ò sí ìjà fúnra rẹ̀ ò sí wá fúnra rẹ̀ ọlọ́run mọ́tò rẹ̀ lọ́sí kábíyànjú láti jẹ́bi ọkọ̀ bí máa ń sọkò mí àmúwáàlì yìí ọlọ́run ẹ̀yin ní kẹ́ máa náwó wọn rìjáàlù àlòrìjáàlù ọ̀wọ́mù àlùmíta ẹ̀yin ọkùnrin lẹ́màá mú nípa wọn rẹ̀ hmm. ó di wa tí wọ́n ti kọ́ ọkọ̀ ìyàwó yá mú nípa rẹ̀ tí wọ́n kọ́ ó ti yí wọ́n nù hmm. ọlọ́mọdé yí ọgbẹ́ni ọ̀kan wa. irú obìnrin náà kó kó òṣèré ẹ̀dá sọ́kọ̀ wọn ọkọ náà kó náà máa gbìyànjú agbára rẹ̀ ọlọ́ọ̀bọ̀lọ́ba Allahu ta'ala a'lam. Naam, àwọn àti àti ìrànlọ́ fún ètò àyíkárípá gbìyànjú láti máa ṣèrànlọ́wọ́ ìlọ. Mo sọ fún wa pé sísà wa ìyá Bádínáwá fún wa ní 60,000 naira láti bẹ̀rẹ̀ àwọn yìí. Ó di wà kárí pé a gbìyànjú láti lò. Àfúráwa olùyẹ́rìndé Isaac bẹ́ẹ̀ máa ti ó fún wa ní 1,000 naira. Lẹ́yìn náà, náà tó fọ́ òun náà ni Saheed Ọláwọ́yìí ó di two thousand kwa ní 2000 naira lẹ́yìn náà sísá wa Taofeek Ayọ̀dẹ́sí Babátúndé òun náà fọ́ ní 500 naira ó di wa sísá Taofeekot Yẹmísí Babátúndé ó kwa ní 500 naira onígbà kanú ti fọ́ lọ́la ẹ̀rọ ọlọ́ọ̀bà kanú fún wa ní 10,000 naira ó fáwọn ọmọ òrukàn náà ní 10,000 naira wọ́n gbàgbé pé àwọn ọmọ òrukàn àdàsọdún fún wọn á fún ní nǹkan ọdún gbogbo ìtàlùkà ń kọ́ fi ṣẹ́bí ilé ìwà ọmọ akẹ́lẹ́ fún ní ráìsì àti mẹ́jọ àti spaghetti àbí àti macaroni gbogbo ọdún fún wa sọ́yìnbá fáwọn ọmọ òrukàn kàríkà wa náà múrò lọ́wọ́ yẹn wá onímọ̀dé ọkùnrin ọlọ́ọ̀bá mà ọlọ́ọ̀bá mọ́tò àtàlẹ́sàrẹ̀ ọlọ́ọ̀bá sùnwọ́n ọ̀dọ́lá à ń sọ kọ́lùbà ẹ̀ńkọ́lùjà lórí ti gbé ورجعكم إليه علينا اجتدعت إلى المركز حيث أجي يجلسي على وفور سنة ولا قرآن كريم فسبحانك اللهم بعبدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك